ṣe o ẹ rọra ṣe báyọ̀ bá ti já kò ṣe mú so sùúrù o bàbá ìwà ẹ̀san mú kàn ó ẹ̀san èrè. ìwádìí o. ará mi kí là ń wá. ìwádìí o. ìwádìí o. ìwádìí o. má jọ wẹrẹ o má jọ wẹrẹ o má jọ wẹrẹ má jọ wẹrẹ o má jọ wẹrẹ má jọ wẹrẹ o má jọ wẹrẹ má jọ wẹrẹ o bí wọn ti ẹkú má jọ wẹrẹ o owó lọ́lọ́jà ń jẹ máa jèrè o. any of this your problem i mean any time sọ̀rọ̀ èyí máa ń nìyí náà àti tó bá wù mí ni mo máa ṣe tó bá ṣe wù mí ni mo lè ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n ah what's your own. Ah! Pẹ̀lúmi Pẹ̀lúmi so torí pé ìyá yẹn jẹ́ ìyá ẹ̀ nísìn òun ni wípé kí n la ojú mi sílẹ̀ kí ìyá yẹn kú sínú ilé mi Pẹ̀lúmi what has come over you. nothing kò sí nǹkan kan tó ń ṣe mí kò sí nǹkan kan tó ń ṣe mí rárá because bí mo ṣe wà yìí ẹ ẹni tó fẹ́ẹ́ fi ayé sú mi ní nǹkan ṣe ẹni tó fẹ́ẹ́ da àárín mi àti ọkọ mi rú òun ní nǹkan ṣe fọlájẹ sọ fún ẹ màámi gọgọgọgọ ló ní problem màámi ló ní fault màámi gọgọgọgọ ní nǹkan ṣe. pẹ̀lú mi wọ́n náà gbọ́ nǹkan tó sọ màámi àfi bí ẹni pé mi ò tẹ̀ gbọ́ rí ìyá tó tọ́jú láti kékeré tó fi dàgbà ọjọ́ tí ìyá yẹn rí jẹ ọjọ́ tí ìyá yẹn ò rí jẹ ọjọ́ tí ìyá yẹn pa ibi sùn ló pọ̀ jù nítorí ọ̀rọ̀ ẹ̀ all for the sake of you she gives everything love care and the motherly role. ó wá dé stage yìí tán ó dé stage yìí tán ó wá sọ pé òfé rí ìyá yẹn gbogbo nǹkan tó fẹ́ pátá ìyá yẹn ṣe fún ẹ torí pé kíni kò lè wá òkè ó wá níṣe o ìyá yẹn ò lè bẹ́ẹ̀ gbé mọ́ o kí ìyá yẹn máa lọ ní o òfé rí ìyá yẹn mọ́ ẹ ẹ Fọlá why tó fi jẹ́ pé every time tí máa ti sọ̀rọ̀ màmí ló fẹ́ ń bá mi jà ẹ eh, mo ti sọ fún ẹ every time ni máa sọ fún pé kò lọ gbalẹ̀ fún ọ ṣé jọjọ ni kó bá wa gbé ni ẹ eh, ṣe bí màmí ni ṣe bẹ́ẹ̀ mi ni mo mọ̀ wẹ́ mi ni wọ́n sọ pé mi fẹ́ kó bá wa gbé why tó fẹ́ kó bá wa gbé kí náà ṣe ṣe fún ẹ gogogogogo tó fẹ́ kó bá wa gbé sọ fún mi kí náà ṣe fún ẹ gogo náà. ok pẹ̀lú mi tell me kí ni yàrá fi deserve gbogbo nǹkan tó ń ṣe fún yàrá yẹn oh, pẹ̀lú mi listen good tí o bá padà lẹ́yìn yàrá yẹn tí o jáwọ́ ní ọ̀rọ̀ yàrá yẹn pẹ̀lú mi a máa ní problem gidi gan léyìí o problem gidi gan èmi àti ẹ̀ máa ní kò sí nǹkan tí mi ò lè ṣe nítorí ìyá yẹn. ok so nǹkan tó ń sọ fún mi sí ni wípé torí màámi èmi àti ẹ̀ máa ní problem àbí. yes. ok èmi náà wàá jẹ́ kó mọ̀ pé láti èmi lọ àti máa bẹ̀rẹ̀ sí ní problem bọ̀bẹ̀. sùúrù ni bàbá ìwà o ẹ̀rọ rẹ̀ o ẹ̀rọ rà o báyìí bá ti dá kò ṣe mú so sùúrù o bàbá ìwà. ọmọ mi ọlọ́run mọ̀ ní jẹ́ ń dalé ẹ̀rù ó dáná kí ni mo tún ṣe pẹ̀lú mi. ẹ ẹ kí ni mo gbọ́ tẹ̀sán yẹn ẹ̀yin porúkọ mi ẹ̀yin dájá àlàyé ẹ̀yin dárúkọ mi ókè so lẹ́yìn tí ló fẹjọ́ mi sọkọ mi tán tẹ fẹ́ dá àárín mi àtọkọ burú ẹ wá dárúkọ mi èyí sọ pé mo fi àjẹ mo mo mo mo fún yín lóúnjẹ mi ò mọ̀ mọ̀ mọ̀ mọ̀ ṣe kọ́tẹ́ fi ṣe fún yín àbí ọmọ mi ọ̀rọ̀ máa rí báyẹn wò ọkọ ẹ ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo dẹ̀ ṣàlàyé fún àbí ọkọ mi. bẹ́ẹ̀ ni màmá. ó dáná mo tọrọ àforíjì. ó ti tó n ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ òṣì in fact n ò máa bẹ̀yìn lẹ́bẹ̀ òṣì because mi ò fẹ́ kẹ́ bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì ara yín ni kẹ́ bẹ̀. ee stop that stop aa ah, ah, pẹ̀lú mi ẹ̀mí ni mo ti sọ fún mi kó má sọ̀rọ̀ sí ìyá yẹn ní ìyàwó mọ́ jọba bẹ̀rẹ̀ kí ni ìyá ìgbà lọ́wọ́ tell me kí ni ìyá ìgbà lọ́wọ́ ẹ̀ tó kàn máa sọ̀rọ̀ sí ìyá yẹn ní anyhow òòrùn kí ìyá yẹn arúgbó ni ìyá yìí ni aa ah, tí ẹ bá ti gbá ní tìlọ́wọ́ ẹ̀ gan-an bá gbọ́dọ̀ mọ́ ṣó ara ẹ pẹ̀lú mi and kí ni ìyá yìí ṣe fún ẹ gan-an tí ìyá yìí fi deserve nǹkan tó ń ṣe fún mi. kí ló ṣe fún mi ẹ eh? kí ló ṣe fún mi kí ni ìyá yìí ṣe fún mi ẹ eh, eh, jọ ṣé o ò ní mẹ́ẹ̀kì tó fi lè google nàbí ṣe báwọn lójókòó o ò ṣe béèrè lọ́wọ́ wọn. Oh. Hello, good afternoon. Good afternoon, what do you want? Please, can I have a plate of rice, chicken, and then um, a bottle of water? Hello, good afternoon. Good afternoon, what do you want? Um, I want um, meat pie. Meat pie? Yes. <laughs> okay. okay. So, meat pie, juice, and water will be fine. Oh, no, no problem. You're eating rice yeah, I'm taking rice, chicken, and then salad. Oh, maybe I should eat rice too, you know, rice and um, chicken and um, salad. Are you mad? Ṣé o pé ni? Ṣé wọ́n ṣe kí ló dé o tún jẹ meat pie mọ́. no no no eat the meat pie má jẹ meat pie má wà. o tún fẹ́ rice mọ́. no it's not like that mo mo kàn fẹ́ jẹ meat pie torí kí peace lè reign. ok mo fẹ́ jẹ meat pie tẹ́lẹ̀ o jẹ mo fẹ́ jẹ rice nísìnyí o tún jẹ rice mọ́ meat pie ló tún fẹ́ jẹ o ní problem you have serious issues. excuse me i'm out of here. Sùúrù.

Tutu. Tutu. Yeah. Tutu, what is your problem? Kí ló mú ẹ? Kí ló mú ẹ tí meat pie ń di rice mọ́ ẹ lọ́wọ́ tí rice ń di meat pie mọ́ ẹ lọ́wọ́ tó lè dúró sórí nǹkan yẹn kan? Má bínú sí mi, ìwọ náà ló ní pé kí n ọ́dà fún nǹkan tí n bá fẹ́ jẹ. Ìgbà tí mo ní kó ọ́dà kọ́. Meat pie ló ń wù mí jẹ lálákọ̀ọ́kọ́. Ìgbà tí mo wá tí mo dẹ̀ rí pé ìwọ náà fẹ́ jẹ rice tó mo kàn wọ́n pé kájọ jẹ nǹkan kan náà ni imagine indecision o lè dúró sórí particular decision torí mo ní mo fẹ́ jẹ rice ìwọ náà ló fẹ́ jẹ rice o fi meat pie lẹ̀ o ní disgrace mi ní sàwọn jẹ́ kí n máa pariwo ní public. iyọ̀ lọ́ọ̀dẹ̀ máa tí kèézì pẹ̀lú mi náà ó ṣe bí ìyàwó ẹ̀ ni mo jẹ́ ó dì máa treat mi wá máa pariwo mọ́ mi bẹ̀ ní pé ewúrẹ́ ni mí. èèwọ̀ are you serious? ọpẹ́ o mọ́ mi bí ẹni pé i'm nothing to you. ayé ẹ fẹ́ sùn ṣé torí mi ò ti lu ẹbí ẹni máa lu wàrà kí ti gba ẹ lójú gba ẹ nímú kó jẹ́ pàwọn ọmọ àgbẹ̀rẹ̀ lọ́wọ́ mi àbí ló ṣe lẹ́nu láti bá mi sọ̀rọ̀ báyìí. ọmọ bìnú. torí àti mi ò fi jẹ́ bẹ̀ yẹn màá wá lù ẹ̀ sí apá yẹn wàá gbé lọ bá wàá lọ fi hàn wọ́n lọ́wọ́ wàá lọ ṣàlàyé fún ọ pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó kọ́ mi tó kí mi lọ́wọ́. sálọ̀ náà sálọ̀ náà. ọmọ mi ìyà sùúrù àti ìfaradà lóbìnrin fi ń gbélé ọkọ iye yìí tó bá fẹ́ pẹ́ wà á dé tuntun ọmọ mi má jẹ́ kí n tàn ẹ́ ìrírí tóbìnrin máa ń rí ilé ọkọ lélẹ́yìí o <sighs> ìyẹn ò dẹ̀ sọ wípé kóbìnrin kó kúrò nílé ọkọ ẹ̀ ìyẹn máa faradà ni ìyá ní faradà ni. Màámi, ìfaradà bí kí ni mo gbọ́ tẹ̀ sọ́nà? Bẹ́ẹ̀ni, mo mọ bàbá tó bí mi lọ́mọ dáadáa. Mo mọ̀ wọ́n kó tó di pé wọ́n jẹ Ọlọ́run nípè. Yàtọ̀ sí pé wọn ò ní owó lọ́wọ́. He was a gentleman to the core. Gbogbo ìgbà tí mo fi gbójúmọ́ ẹ̀yin méjèèjì, bàbá mi ò pariwo ọmọ yín rí. Débi wípé ọmọ wa gbé ọwọ́ wọn sókè tó fi nà yín. Mami Iyọlá ti fẹ́ nà mí pa. Láì kí n ṣe rọ́gọ́ Iyọlá ti fẹ́ pa mí. ọmọdé ló ń ṣe ẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la yan mọ́ <laughs> ṣó wá rí ìjà tí wọ́n rò pé kò wáyé láàrin èmi àti bàbá yẹn ìyẹn ò túmọ̀ sí pé mo gbádùn ilé ọkọ mo ní ìfaradà ní ọmọ mi <sniffs> ẹ wo inú ìṣẹ́ àti ìyà la fi gbà kó tó di wípé ọlọ́jọ́ pé. ṣáà faradà ọlọ́run tó wá bá wọn ṣe ọlọ́run fún ẹ ní ọkọ̀ olówó àdúrà nìkan ló kù ká máa gbà pélé tó kù díẹ̀ káàtó kọ́lọ́run bá wa fàtúnṣe sí a máa gbàdúrà ni ọkọ mi lówó bẹ́ẹ̀ ni ṣé nínú gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ ṣọkọ mi lówó nìkan ló nítumọ̀ sí yín ni ẹ dúró lọ ṣé ẹ̀mí mi kan kò nítumọ̀ sí yín ni torí gbogbo ìgbà tí mo bá ti ń bá yín sọ̀rọ̀ ilé màmá sọ pé kí n máa farada kí n máa farada ṣé torí pé mi lówó mo ṣe láti para mi sí lọ́rùn ni má bì òkèlè gbígbẹ pẹ̀lú rọrùn ó sàn ju wàrà tó kún fún ìnira lọ. mami ìyà yìí ti pọ̀ jù ìnira yìí ti pọ̀ jù ó ti sú mi. kò pín déédéé o olóhùn ọba gan ò pín déédéé ọlọ́run lè fi yàn ọkàn lọ́kàn olówó kó má níwà gidi bẹ́ẹ̀ la fẹ́ lómi ìlọ́kọ tálíkà pẹ̀lú wá ìrẹ̀lẹ̀ tibitire lọ́rọ̀ ilé ayé èyí tó lọ́n bá ṣàti dàságbádá yàn kíyàn máa yàn ni má ṣe sùúrù tó bá ní okúrò lẹ́ni ayaba ẹ̀ka wọ́n ní lọ́ọ́ dálé mọ́ oṣù wọ́n ní aṣẹ́wó ni ẹ́ wọ́n á máa fojú burúkú èèyàn ń ta wọ́n máa fara pé kò sílé tó tó kò sílé tó dùn ṣùgbọ́n kásán pé dáadé ọ̀pọ̀ kú ilé dá wà mo máa wà ń bẹ̀ náà ni gbogbo nǹkan tó bá dẹ̀ bá mi ṣe mo máa máa fara dà ni mo máa máa gbàdúrà ṣùgbọ́n ọkọ mi ó máa dáa má sunkún má sunkún mọ́ ọkọ mi má bọ̀kọ̀ ẹ̀ sọ̀rọ̀ ó máa gbọ́ sí mi lẹ́nu. ara mi kí làwọn wá ìwà náà. of animals that you know? Mammals, mm-hmm. reptiles, mm-hmm. and bats. clap for yourself. Now let me look for another one. Now mention three kinds of um, mammals that you know. Mm. Cows, mm -hmm. lions, mm -hmm. and Wow, that's my baby. <laughs> my baby is very brilliant. And my mommy is so gentle and quiet. Hmm. What do you mean by that? Whenever daddy beats you, you ask yet you still want to apologize to him. <sighs> Pẹ̀lú <laughs> èmi àti dáàdi kan máa ń ṣeré ni. your daddy doesn't beat me at all we're only playing we just play around. Mm. without <sighs> this mark in your face. Aviel. Mm, which mark? Can't you see that? It's makeup. I've not cleaned it. They like. <laughs> Daddy, I want to see you. Really? Okay. Why do you always beat me? Do you love her at all? Auntie Kola and Sisi You're asking me if I love your mother or not. Is that it? Do you want to hear the truth? I don't love your mother. I Ashifeni Yai. Okay? I don't love her one bit. I hate her with passion. Is that clear? So Kola Sofun, tell her that I said I hate her. Don't worry. Your daddy is just playing with you. Your daddy loves me so, so much. Honestly, he loves you and I very dearly. Okay? Daddy is just angry at the moment. Okay? Um, let's just give him some time, okay? He'll soon get over it. Hmm? He loves me very much. And he loves you too. Hmm? kí ló ṣẹlẹ̀ ṣé màmá yes ìwà ẹranko ni nítorí wípé ọkùnrin kọkùnrin tó bá ń ṣe ọwọ́ ẹ̀ sókè tó bá fi na ìyàwó ẹ̀ ẹranko ni pàápàá jùlọ obìnrin tó ń bá lájọṣepọ̀ tó ń bímọ fún nínú ilé ẹ̀ ìwà ẹranko nìyẹn. Um, okay, um, ṣé ẹ fẹ́ gbọ́ tọrọ. ń gbọ́. sẹ́rí ẹ ti fi ipá ẹ ti fi mú ẹṣin mi dodo. but ẹ lè fipá fún lómi mọ́ mo ti ṣèfẹ́nu yín ẹ ti ní kí n fẹ́ ẹni tí ò wù mí láti fẹ́ tí o gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ilé mi kò sí ìtọ́kọ anybody it is my family then I can decide to handle it the way I like. ẹ ẹ jọ kí ni ìtumọ̀ yẹn kí ni nǹkan tí yẹn túmọ̀ sí ṣé ìyẹn ni kí n dẹ̀ lajú mi sílẹ̀ kó dẹ̀ ná ọmọ ọlọ́mọ pamọ́ nulẹ̀ ìyẹn ò lè possible. Ah, dadi okay fine tí ẹ bá fẹ́ jẹ́ kí n lù pa tí kò bá fẹ́ kí n lu òun pa àbí kí n ṣe òun léṣe tí ilé ọkọ bá ti su ẹni kó kó ẹrù ẹ kó máa lọ. simple kò possible kò lè work rárá àti rárá ah, ah, kí ló dé ah, bíbélì ni ẹnikẹ́ni tẹ̀yìn bá so pọ̀ kí olórí burúkú kan má ṣe yà wọ́n and i don't want to be part of that olórí burúkú ìdí nìyẹn tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ torí pé ti òbí ni kó bá ọmọ sọ̀rọ̀ kó tọ́ sọ́nà kọ́mọdé gbọ́ that's all. mo ti gbọ́ sá kò ń ṣe kó gbọ́ nìkan mo fẹ́ kó gbọ́ right now kó dẹ̀ gbà kó dẹ̀ má lu ọmọ yẹn mọ́ láyé àti láéláé mo ṣe fẹ́ nìyẹn. iyọlá iyọlá ó dàbọ̀ mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ iyọlá. good afternoon ẹ jọ ẹ má bínú mi ò mọ bóyá ẹ ní àìrí ẹni adé ní junction ní eré ayò sórí àwọn èèyàn tí mo ń béèrè lọ́wọ́ wrong direction ló ń fún mi mo mọ̀ bí ẹ mọ̀ bẹ́ẹ̀. mi ìtẹ̀wá mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ mọ nǹkan kú bóyá kẹ dá bike man kan dúró kẹ béèrè lọ́wọ́ ẹ̀ kó lìdí yín lọ síbẹ̀ ṣó ti yẹ yín iṣẹ́ ìtẹ́fí ń béèrè káàkiri because àwọn èèyàn wá fọ́ọ̀nì wọ́n lè lọ júwe wrong place fún yín báyẹn come mislead yín but ẹ bá dá bike man dúró á gbé yín lọ síbẹ̀ gọ̀gọ̀. better idea thank you very much. ṣé mo ní ni. yes. ah very beautiful. thank, thank you. you. so Madam, what do we have here? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń sìn? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ um, direction bí tó ń lọ ni. Ó direction? Ben. So ìwọ ni signpost? Tó ń ka direction Larry. No, no. Ṣo gbádùn sir. Sórí ẹ pé sá? But dẹ̀ tún láyà láyà o gbọ́ ọ lọ́wọ́ ẹ̀ o tún so mọ́ ah no me ò so are you mad mo rí no no no no no no no tẹ́ mi ọba fi ẹ̀yin méjèèjì láyé dúró síbẹ̀ tí màá yí mọ́tò pẹ̀lú ìgbà mi mo rò pé ṣiṣá òkè yìí dédìí àbí dúró síbẹ̀ o. Iyọ́lá ọkọ mi mo má jẹ́ ń tàn ẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ inú ilé pátá ni mo mọ̀ àmọ́ èmi kọ́kọ́ rò wípé bóyá ipa ẹsẹ̀ tí ẹ̀yin méjèèjì fi pàdé ló jẹ́ kí irú ẹ̀ máa wáyé bébí a púpẹ́ bóyá gbogbo ẹ̀ máa yàtọ̀ pé ẹ̀ mọ́ra yín dáadáa àmọ́ mo wá rí wípé <laughs> kò sí yàtọ̀ kankan ọkọ mi lílù kan ló fi ń ṣọkọ obìnrin oríṣiríṣi ọ̀nà ló wà tó lè fi pọ́nìṣẹ́ tó bá ṣẹ̀ tó bá ní olùlé ni olùlọ́la ó pé bóyá ó lè bà nǹkan jẹ́ lágọ̀ọ́ ara ẹ̀ wò èmi nìyá tó bí lọ́mọ èmi mo dẹ̀jẹ̀ lé lórí tó bá ṣẹ̀ sọ fún mi máa bá sọ mo dẹ̀ mọ̀ wípé ó máa gbọ́ ṣùgbọ́n ọkọ mi. ṣé òun ló wá rojọ́ fún yín. Ah, rojọ́ adétutù rojọ́ fún mi àmọ́ ńgbà tó jù mi ò fọ́ gbogbo èyí mo rí lágọ̀ọ́ ara ẹ̀ tí mo bá rí lénìí màá rà pàǹbí báyìí bí mo bá rí lọ́la màá rà pàǹbí báyìí. Ah, ah ọkàn mi jọ bá mi fòpin sí. Um, mo ti gbọ́ ṣe rí kan nǹkan kan tí mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé this is my home. bẹ́ẹ̀ni home ẹ rèé wọn náà ló dẹ̀ níyàwó ẹ̀. èmi dẹ̀ ṣe ní olórí àti aláṣẹ inú ilé. bẹ́ẹ̀ni. ṣe rí i advice tèmi kan máa fún yín ni pé eh, a dà kí ẹ má dà sí ọ̀rọ̀ tí ó bá kàn yín tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ọ̀nà lémi jerry a dà kẹ́ fìdí mọ́lẹ̀ yín. torí ọjọ́ tí n bá tún gbọ́ pín kí ẹsẹ̀ yín níbí mo máa jọ yín lójú o. ìyọlá ṣé òun bẹ́ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ni. mo mọ̀ pẹ́yìn ni. ṣé o mọ̀ bí mo ṣe jẹ́ ni. mo mọ̀ mo mọ̀ pẹ́yìn ni lẹ́yìn ìyá ìyàwó mi ṣe fẹ́ gbọ́ mi ìfẹ́ rí pín kí ẹsẹ̀ yín nínú ilé ìmọ̀ ọjọ́ tẹ bá rìn gbèrègbèrè tẹ wá síbi pé wá sọ rádaràda kan ọ̀rọ̀ jomi tó rọrọ̀ tí ò make sense kan máa jọ yín lójú ni ṣe sí gbọ́. èmi. ẹ̀yin ni ẹ bá ti jáde kẹ jáàmù lẹ̀kùn yẹn behind you okay. ẹ eh? eh? àbí mo ṣe léwọ̀ yìí yọ̀ọ́ra ló wọ̀ mí tó yìí inú bíbí wọn ò fi ṣe mí rán ẹ̀dọ̀ bùbù wọn ò bẹ̀ lọ́wọ́ ẹ̀ adé amórí adétù àbíwá pẹ̀lẹ́. ṣe sùúrù o bàbá ìwà o. ohun ọba fún agbára mú ń kọ́ níní nílára kókó ohun ọba fẹ́ sọ mú ń kọ́ ẹ̀sán ẹ̀. yo thank you. yeah it was good. Um, what for uh, is there anything to eat in the house. oh I see good. Yeah, mo mo ro sẹ̀mọ́ àti ẹ̀fọ́ rírò. sẹ̀mọ́. bẹ́ẹ̀. àti ẹ̀fọ́ rírò. bẹ́ẹ̀. fún ta ni na is that what you prepare for me? oh net would you would you think in your head pé sẹ̀mọ́ àti ẹ̀fọ́ rírò ni mo fẹ́ jẹ tó dẹ̀ má lọ sí kalẹ̀ why. ẹ ọmọ mo mo kàn rò pé ìwọ tó ti ṣe wàhálà lọ láti àárọ̀ pé tó bá dé pé kò jẹ swallow. ìgbà tí màá tó wá dé kí n jẹ swallow sẹ̀wọ́n yẹn ni wọ́n fi pé ó right láti fún mi láti jẹ. ẹ bọ mo pè ẹ mo pè ìyọlá wọn ló gbé kọ mo pè kí n lè béèrè pé irú oúnjẹ wo ló fẹ́ jẹ mo kàn lè wò pé kí n lo discretion mi pé bóyá wàá fẹ́ jẹ sọ́ọ̀lì. wrong discretion báwo ló ṣe máa rò ó nínú ọpọlọ ẹ nígbà tó pè mí tí mi ò gbé kọ òun wá rò ó nínú ọpọlọ ẹ pé sẹ̀mọ́ àtẹ̀fọ́rí ló jẹ́ kó what nonsense ah ojú ò bẹ̀rù if care is not taken o má gbàbọ̀dé and i know what to do ṣo fẹ́ gbọ́ mi ò jẹsẹ̀ mọ́ nǹkan tí mo fẹ́ jẹ i want pounded yam iyán ni mo fẹ́ that's it. iyán. iyán ni mo fẹ́. ṣé ṣé iyán gangan àbí pounded yam. what nonsense ah ṣé iyán àti pounded yam wọ́n jọra wọn ni ṣé wọ́n jọra wọn iyán tí wọ́n gún nínú odó nínú odó pounded pounded that's what i want. No problem. Kò sí, kò sí problem. Good. Kò sí problem. Màá, màá, màá lọ, màá lọ ṣètò ẹ̀. Mind you you have just fifteen minutes. kí ló ha yẹn lẹ́nu. Eh, sorry. fifteen minutes lónìí láti prepare everything kò gbọ́dọ̀ dín kò lè gbọ́dọ̀ ṣẹ́kù that's it. fifteen minutes láti fi gúnyán. Eh, eh, kò fún kò sún wa. gbogbo tó parẹ́ olórí olórí o ti dá kitchen mọ́ you got issues serious problem. ten seconds láti get oúnjẹ yìí ready why. Yola, kò sọgbọ́n tí mo fẹ́ dá sí kò sí bí mo ṣe fifteen minutes ò later, let's láti why did you just tell me why did you deceive me ìgbà tí mo pé fifteen minutes ò later. tó kí ló ń tó sọ mi pé kí ló ń tó sọ fún mi kó máa tó. ẹ ẹ ìgbà tó sọ pé yán lóhùn ẹ̀jẹ̀ mi ìdẹ̀ fẹ́ kọ̀rọ̀ sí ẹlẹ́nu mo kàn wọ́n pé kí you deceive me that is deception why would you do that know I can't do it. Hey, I hate that word. I hate that word. I hate it. Mo sọ fún mi why are you sorry? Mo ní sọ pé báyìí wọ́n yẹn gbà kó yẹ bá sọ I hate it. Má I don't like it. ẹ̀sán èrè. pè ní àfihàn-pèyàn tí ìyọ́lá ń wò ni àbí lílù lẹ́nìí lílù lọ́la tó ń fọmọ mi lù bí aṣọ òfin ni ẹ wo ẹ bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ o torí mi ò wá fi ọmọ mi ṣerú lọ́ọ̀dẹ̀ yín. ṣé ọ̀rọ̀ yẹn ti wá le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ mo wí. ìyọ́lá ò tẹ̀ wá lẹ́kọ̀ọ́ lójúmọ́ rárá tí ẹ bá rí bó ṣe wọ́ mi lẹ̀ túrútú ó gbọ́ àgbà mo fi kúrò nílé wọn. ẹ bọ́ máa yín sọ̀rọ̀ dáadáa o ẹ bá sọ̀rọ̀ dáadáa níbi tó ti máa gbọ́. ṣé iyèọlá ti gbàgbé wípé orò lànà ni. èèyàn ní láti máa fún àna ẹ̀ ní respect <laughs> èèyàn ò kì í wọ àna ẹ̀ rárá. a dà ah, ìwà burúkú ni ìwà ìdójútì ni then eh, eh, eh, mo ń rò nǹkan kan in as much as ti àwọn méjèèjì ti ń láìke wàhálà gbọ́n mi sí omi ò tó all the time I think they are not compatible. mi ò ẹ ṣe jẹ́ ká separate wọn káwọn méjèèjì máa lọ lọ́tọ̀ dandan kọ́ ni marriage àbí what do you think. ah àná mi àwa ni ò ní jẹ́ oṣù wa ìwé má jẹ́ atanra wa kò sí ọkọ àtìyàwó tó wà compatible láyé ìsìn mọ́ ah, oníkálukú manage ara wọn ni wọ́n ń pàṣẹ lọ́tún wọ́n ń pàṣẹ lọ́sì ni ẹ wo èmi á bá Adétutù sọ̀rọ̀ kó máa fara dà á kó máa fara dà á bó pẹ́ bóyá àdìmọ́lì. àdìmọ́lì. àdìmọ́lì. what you are trying to say is kó máa fara dàyà yẹn lọ. bẹ́ẹ̀ ni ọmọ mi ò lè wá dálé mo sún sí mi lọ́ọ̀dẹ̀ mọ́ àtijọ́ tó ti kúrò lé mo ti ta yàrá ẹ̀. Hm? Um, mo tún láìkọ̀ ọ̀rọ̀ tí àna mi sọ. So but èmi ń wò wípé kó má lọ di gbà lé ní gbà lọ́la tójú òun ò bá fọ́ kó má máa wò bàìbàì ni mo ṣe má bá yẹn wá but if you insist there's no problem. Um, kí ni àdéhùn tí mo sọ fún yín pé tẹ́ bá dọ́dọ̀ mi ṣẹ́ẹ̀kì yẹn ti rẹ́dì ah! ẹ bá máa ṣe tọ́sí ẹ tẹ̀lé mi wọ́n lórí hmm. ẹ lè gbà á nǹkan. ẹ ṣeun àná mi ah, tí yóò mà ní bàjẹ́ ah. àjí bàbá <laughs> mo máa ń gbádùn yín ni èmi ò lánàá ò ṣí ẹ wò tẹ bá rẹ ní bí èṣù tó bá fẹ́ yà wá ní agbára ọlọ́mọ gbà ládùúrà olúwa bá mi wáṣẹ́ fún wọn. amen. tó ti wá ń ròkè tó ti ń ròkè kò ní í lọlẹ̀ mọ́ lágbára ọlọ́run ẹ̀ wá gbádùn èmi náà. <laughs> Eh, nínú nǹkan tí mò ń rò ní wípé ìyá ti ń dàgbà àgbà dẹ̀ ti ń dé sọ́dọ̀ bàbá náà ká má tún máa lọ fi pọ̀ lókè inú. èyí wí ni ẹni débẹ̀ ló mọ̀. <laughs> ẹnu ògbàròyìn ń gbà yẹn no problem we shall see. ẹ ṣe mo ti pẹ́. Hmm. alábi tó ṣọ́ọ̀tì. <laughs> ẹ wo ẹ wo ẹ. Eh, eléyìí làwa fi ń step down tó tútù bá mú ṣe ẹ̀ mind. mi ò mind eh. àìgbé àìgbé àìgbé wa. pé <laughs> eh, tí ọmọ mi náà bá jẹ ọba hmm. báwo lèmi ìyá ẹ ṣe máa jẹ àná ọba ah, olówó lèmi bá ṣe o oh, mi ò bó lè ṣiṣẹ́. that's life. Mm torí a ẹ̀ wọ́n ah, ó da lásìkò ah. tútù báyìí you know. I love it. Ẹ ṣeun. Olúwa ló ṣe. Ṣẹ́ẹ̀kì náà dà. Ẹ a máa wá tẹ̀lé mi wọnú ilé tàbá ti ṣe tán. Ìyẹn ń ṣe problem. Wàhálà. Ṣe problem. Ẹ Yeah. Easy easy just take it easy. Mm. èmi ni mo fẹ́ sọ ma pé tí mo bá bẹ ìṣòro gbọdọ̀ ma pariwo káwọn ará lẹ́kìtì ma gbọ́ ẹ kí ló ń pariwo sísìn mo ti mọ ọkọ ẹ mélòó mo ti lọ ẹ orí lè pè ní. orí lè pè o tún pariwo náà o pariwo náà ah, o pariwo náà kò bẹ̀rẹ̀ máa. ẹ̀yà wèrè ni mo náà yà ẹ̀ dẹ̀ dúró síbẹ̀ ẹ̀ ń wòran. Are you crazy? Come here. Step forward. Step forward! Oh, don't fight you now! Ah, don't fight you now! Oh, don't you now! yín látàrò àmọ́ ọ̀gá ti sọ fún gbogbo táwọn bá ti ń lù yín ká má máa dá sí i kó tó fà á nìyẹn má bínú ìpele. tó sọ nìyẹn. ìpele náà báwo ni ara yín. ẹ̀dìdì sára ẹ̀dìdì sára ẹ̀dìdì sára ẹ̀dìdì sára. Ah, ẹ má gbàṣẹ lọ́wọ́ wa máa ní lè gbé yín lọ máa ah, ní lè gbé yín lọ nígbà tó gbé yín lọ ní táwa ṣe ìgbọ̀n ájò làwa ṣe àwọn ọ̀gbọ̀dọ̀ orí wa báyìí. ó yẹ lọ bá wọn sọ̀rọ̀ fún wọn bí wọn lọ bọ̀ wọ́n bọ̀ bọ́kùnrin ìwọ. màdàmá màdàkẹ́ mọ́ wa lọ́wọ́ màdàmá kí màdàmá dàkẹ́ o. message here. ibi tá a já sí làwa ò mọ̀ o ká má bàa bọ̀ náà countless times mi ò lè káyè ìgbà tí wọ́n ti rush ọmọ yẹn wá sí ìbàyẹn lórí wípé ọ̀pọ̀ ẹ̀ máa ń lò ẹ wò máa can you please take this candid advice. yes ẹ jọ máa ṣe ẹ lè break relationship yẹn kí oníkálukú gbé gàrí ẹ. Mm. yes. ẹ ṣe gan dókítà ẹ jọ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. i'm all ears. Are you married? <sighs> Of course, happily married with kids. Mm. Okay. Um, bẹ́ẹ̀ ń ṣe advice mi téèyàn kan bá advice ọkọ yín bẹ́ẹ̀ báwo lè ṣe máa feel? ẹ̀ẹ́n ó di à oníkálukú ló mọ nǹkan tó daṣọ bò lábẹ́ aṣọ ẹ jẹ́ n sọ fún yín ilé tí ọlọ́run ti kọ́ ni ẹnìkan kan ò lè ṣe kí ni kò lè wọ. ẹ jọ ṣé mo lè rọmọ mi sí. bẹ́ẹ̀ ni mà ó wà ní wọ́ọ̀dù. Hmm. mi ò sọ pé wọn ò bí ọmọ yìí. tó ń fa lẹ́sẹ̀ dókè ló sì mọ̀ pé lásàrò tó lè dá mi lóhùn tó ká mi lóhùn. má bínú má bínú bébí ẹ náà ni mò ń àtẹ́ǹdì sí mò ń sáré bá ṣe assignment ẹ̀ má bínú. ẹ kí ló sọ́ọ̀sì yẹn kí má bínú ó dẹ̀ mọ bí mo ṣe ètò ọ̀rọ̀ yẹn sí ṣé mo jẹ́ni tó ń bínú àbí mo jẹ́ni tí bínú wà lára ẹ̀ sí kí ló tó ń bẹ̀ mí. ok sorry I'm sorry. Ehm, àwọn nǹkan wo lè need nínú ilé bóyá kó write out list ẹ̀ then kó jẹ́ kí n mọ̀ kẹ́ wá lọ gẹ̀tẹ̀. ṣé àwọn nǹkan tí èmi need àbí àwọn nǹkan tí pẹ̀lú mi need. nǹkan tẹ need including um, wears fún ìwọ àti ọmọ ẹ aṣọ tí ìwọ bá need aṣọ tọmọ ẹ need anything at all just write out the list kó sọ ètò jẹ fún mi so that you can expand and buy okay no problem Ma, ma, màá lọ kọ gbogbo ẹ thank you very much ọlọ́run máa bá mi pèsè fún ẹ wà máa lọ rí wa máa. tútù. yes. mo ṣe nǹkan tí mo sọ kò fàdúrà sílẹ̀. okay understood.

fi sùúrù para mi o sùúrù lológbò nítorí dèrò lé o àìní sùúrù ṣòun ló pa àná kí o. má jọ wẹrẹ má jọ wẹrẹ o má jẹ fi sùúrù para mi o. má wẹrẹ má wẹrẹ o àìní sùúrù ṣòun ló pa àná kí o. ṣó wa ọkẹ báwo ni díẹ̀ ṣé kò rẹ̀ jù. yé kí n bí ẹni o ṣọ́ pé kò rẹ̀. náà kò rẹ̀ mí. ṣọ́ pa àlàáfíà Táyọ̀ wà ókè gbèdé tí wàá ṣètò. oh you mean this actually owó tó fún mi ní ìjẹta ni kì í fi ṣe shopping fúnra mi ah, ìgbà tí mo boutique and I saw this lovely outfit, you know. And I just thought maybe you like it, you know. Owó tí mo fún ẹ ló fi ra aṣọ yìí. Owó tí mo fún ẹ ló fi ra aṣọ rárá rárá táwọn ọmọ owó bẹ̀ ń wọ̀ ọ̀tà tó ń No no no no no kò ń ṣaṣọ táwọn ọmọ owó bẹ̀ ń wọ̀ rẹ̀. Àwọn ọmọ olówó. Àwọn housewife náà wọ̀. Àwọn housewife? Wọ́n wọ̀ ọ̀rọ̀ eléyìí. Ẹ eh, you know it's for you you know just. Are you for me sexy for me? I just for you. It's for me, right? I bought it for you. I bought it for me. You bought it for me. You bought it for me. You bought it for me. Biola, Biola, why? Why? Ṣó lè bubu gbogbo yẹn ni? Kí ni mo ti sọ fún ẹ? Ó dẹ̀ bínú jáde, ó dẹ̀ ń lọ. Ó ti sú èmi o. Kó tó ṣe ń fi mí mi. I'm tired. Eh. ṣẹ̀ṣẹ̀ ń sọ èrò ọkàn ẹ fún mi ni. Really? Èmi mò ń fún ẹ Oh, nice one. Jackie, what's n wá there is no point keeping your problems to yourself if you cannot handle them then drop them. Okay, can you nǹkan tó ń tọ́ láti sọ fún mi sí. bo nǹkan tí mò ń sọ ó yé ẹ ó dẹ̀ yé mi gan fúnra mi ọkùnrin ni ẹ̀ then forget it. ẹ máa to tí Sunday. fẹ́ sun jẹ tó Sure, fi like rárá don't o rò pé mo láìkè dénúdénú tó yẹn e, manage yẹn ni àwọn yòó ló ń jẹ Bíọ́lá ìwọ tó yẹ kó máa jẹ táwà tó yẹ kó máa jẹ eh, kí ọ náà ti èmi gan ò gbádùn débi orú nǹkan bẹ́ẹ̀ yẹn o ká lọ burúkú wá lọ àwọn ọmọ ọmọ japan club kí náà kó wọn ṣe ọ̀rọ̀ lórí owó ni. baby má má bínú. don't baby me get out. babe i was just trying to. babe oh my god jeez oh why is this happening to me again. problem. Come into the car. Thank you. I don't know what the problem is, but sure, it is, just calm down. àfi bí ẹni pé wọ́n fi nǹkan sí mi lára ni kò sí ọkùnrin kankan tó lára gba ìyá mi tí bá pẹ́ jù pẹ̀lú ọkùnrin á kí n ju oṣù mẹ́rin lọ ìjà la máa fi parí ẹ̀. ìṣòro kan náà ló dojú kọ èmi àti ẹ àṣìgbé níyàwó tí mo fẹ́ àfi bíi pé ìgbéyàn gbégun léegun ni mi ì rí dùnú kan rí látara oṣù ilẹ̀ látọjọ́ tí mo ti ṣègbéyàwó ìjà lé ní ìjà lọ́la ni ní ìta tiẹ̀ tí wàá da gbogbo ẹ̀rù ìlú ah, wa dàbí wọn kọ lẹ́tà ìbànújẹ́ séèyàn mo ṣe try láti wọ̀ ẹ́ but how to no avail. Eniola, honestly, nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn is not what you think. I. Um, it's alright. Hello? Hello? Hello? Oh, Grandma's phone is switch off. Okay, call your daddy. Call your daddy. See, the truth about this whole thing is that Excuse me. Hello? My mom is not feeling well. Mm -hmm. Daddy, come on. Tell me, what is your problem? Stop calling me. I'm busy. Call me later. you don't need to bother yourself about this whole thing. Um, the truth about it is that um, I love you, and then the love isn't gonna change, and then everything is just gonna be the way it should, should be. And then um, I don't know if this was to still hold into the car, but it's fine. <laughs> Good. Majowere, majowere, majowere, majowere, majowere. wá ara mi pa ara mi. Màjọ wẹ̀rẹ̀ màjọ wẹ̀rẹ̀ o. díẹ̀ ni. mo lọ wá. Mm, wọ́n wà nínú ilé ìwòsàn ọkùnrin kan ló wá gbé lọ. are you mad. ẹ má bínú. orí ò pè ní ọkùnrin wálé wá gbéyàwó mi lọ sí hospital ta lọkùnrin náà. mi ò rò pé mo fẹ́ rí wọn rí sà torí bí mọ̀dàmú ṣe ń ṣe tó bá pẹ́ wà ń gan ni ẹ̀yin gan máa tètè gbé lọ sí hospital. òòrè yẹ òòrè yóò dẹ̀ wá gbéyàwó mi lọ sí hospital dẹ̀ aláwẹ̀ orí ẹ dàrú ni. bí madam ṣe ń ṣe ni ọ̀nà ló fi ọkùnrin yẹn ṣe gàrí tíra àwọn olóyè kó gbọ́n lọ sí hospital. gàrí tíra olórí burúkú are you mad. ẹ má bínú. ó dà pé iṣẹ́ ti fẹ́ parí mi báyìí. ẹ má bínú ọsibítù wo ló gbé lọ. ọsibítù tá a máa ń lọ ẹ náà. ọsibítù tá a ń lọ àbí. ṣé kí n bá ń ṣí gèsà. náà orí ẹ kúrú ni orí ẹ ká sọ ẹjọ ìyàwó mi kọ́. wọn ò wọ kí kò sí kí ló ṣẹlẹ̀. ọkùnrin tí ò ń ṣe ọkọ èèyàn ó gbé wá sí hospital where they admit ẹ. we brought the patient in an emergency way, so we have to attend to her. mo respect hospital yín gan mi ò respect pé máa ṣerú ẹ. ẹ má bínú. ok ibo lẹ ló wà. ó wà ní female ward. ó wà ní female ward àbí thank you. doctor. madam ọ̀gbẹ́ni orun ẹyẹ oṣù wo ló sùn. Take it easy, Mr. Man. So from mi ta lọkùnrin tó gbé wá Mr. Man, I take it easy. Kí ló dé tẹ̀ ń pariwo báyìí? Ṣé ẹ mọ̀ pé hospital lẹ wà me, Ní èmi ò mọ̀, ìwọ ló máa sọ fún mi pé hospital ni mo wà. Ṣé nǹkan ò ṣe yín ṣá? Mo ń bẹ́ yàn sọ̀rọ̀ ẹ̀ ń bèèrè pé ṣé mi mọ̀ pé hospital ni mo wà. Látijọ́ tí mo I've never met such a perfect irresponsible man bíi tẹ̀yìn rí. Ṣé ti fẹ́ máa fa wàhálà lórí ọkùnrin tó save me? ìyàwó yín ni? eh? Mr. Yola, kí ni problem You're asking me. You're asking me what my problem is. You are my problem. You Ìwọ gangan ni problem me. Show them uncle. I like to share my ti ṣe ara ẹ̀. Ṣòrí nígbà tí mi ò bá lo hospital yìí mọ́, tí mi ò gbé anybody wá síbí báyìí mọ́, orí ẹ̀ á pé. Ṣòrí wọ, oh God, wàá padà wálé wá bá mi nítorí pé ilé làpò tí ń jókòó dèdè. Wàá wálé, wàá wá tún ìyá ẹ jẹ. Màá lu jágbàjàgbà àlùsí ẹ lára. Òjísókè kò wò mí náà. Ògún mọ̀ pé mo gbádùn ṣẹ́gun. Toro, I just need you to tell me who that guy is. Kí ló dé wà láàrin That's all I want to know. Ta lọkùnrin náà? Kí ni kan tó pa yín Mungo. Iyola, why are you treating me like this? Are you asking me that question? Ó ń béèrè pé kí ló dé tí mo ń treat Is that the answer to the question I'm asking you? Anita lọkùnrin tó gbé ẹ lọ hospital. Kí ló wà láàrin ẹ̀yin méjèèjì tó fi di video for ẹ lọ hospital? That's what I want to know. Yola, ẹjọ́ tó yọ lọ́wọ́. Mo fi lè fa ìṣẹ́rú mi wá pa mí. Sori, my lù ẹ́, màá gbé hospital yẹn tí n bá lù ẹ̀ tán tí n bá ti gbé ẹ lọ bẹ̀ sórí owó tí màmá fi tọ́jú ẹ in time tí n bá ti lù ẹ lálùfẹ́ kú tí màmá fi treat ẹ ọlọ́run ò ní fi wọ́n mi who is the guy kí ló wà láàrin ẹ̀yin méjèèjì that's what I want to know. yóò ó sọ̀rọ̀ fún mi nǹkan tí mo bí ẹ nìyẹn answer the question I asked you is answer the question I asked you ṣe máa jẹ́ wà ó ní jẹ́ wà ẹ́ I'm asking you to the question I asked you owó dọ̀tún. tani. orí bàbá ìbúrú sá. ọgá mo mọ kéyìn ni. oúnjẹ ọ̀ọ́ ìlàtàrọ̀ tó bá fẹ́ jẹ́ ẹ̀ńjà mẹ́ni àwa ló máa lò just tell me. ẹ̀ńjì yẹn díẹ̀ tí ló fà. má bínú ọdún mélòó ló sáyìn bí fọ́gà. ọ̀gá two years ni. ó máa lo seven years. àyè bí ìgbà pé mi sílẹ̀ máa tán. ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. tó ni mọ́tò ìmọ̀ wa gbẹgbẹ rí sọ ẹ ṣe wẹ́rẹ́ fẹ́ ṣe náà. ó náà ni mo pò ṣe ìgbà tó sá kí wọ́n di mo pò náà wá ń ṣe. ẹ má bínú sá. O jẹ́ ṣe tọ́fíìsì jáde. ẹ̀ka fúláyà ẹ máa máa so òṣì ọ̀rọ̀ ẹnu ẹ pọ̀ jù ọ̀gá ẹmu ṣọ̀tì ẹmu ṣọ̀tì ẹmu ṣọ̀tì. wọ́n dà. wọ́n dà. ẹ pẹ̀lẹ́. Ah, ẹ pẹ̀lẹ́. àwọn oúnjẹ ṣe kí èrò náà. a mi mú yé bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ sá ẹ fẹ́ ṣe mú tàbí. orí ò pé you are very stupid so ìwọ ni ìwọ ni ọkùnrin tó ń da ìyàwó mi láàmú tí ò jẹ́ kó rí ilé ọkọ gbé ìwọ ni wọ́n ń kọnu wọ́n ń bòrò àjẹ́ ilé tó ń jẹ́ kó ṣe rubbish òun kọ́ sí mi is that it. mo ti mọ ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀. really. so ìwọ ni ẹranko yẹn. èmi ẹranko. ìwọ ni ẹranko tó jẹ́ pé gbogbo ojúmọ́ ayé ẹ̀ báyìí ló fi ń nàdẹ̀ tuntun. ah ó mà níkà o tí kì í bá ṣe wípé wọ́n níbi tó rí bá dání sí là ń gbé kì í ṣe irú ẹ̀ ló yẹ kí adé tuntun fẹ́. o oh, irú ẹ̀ ló ẹ tọ́ba wa ní kí gbogbo ọkùnrin jáde kóbìnrin wa fẹ́ràn irú ẹ̀ ló jẹ́ kó fẹ́ ìwọ mechanic báwo ni fẹ́ tọ́jú ẹ̀ bí mo ṣe ń tọ́jú ẹ̀ tell me. wo sórí tí adétutù bá fẹ́ mi mechanic tó fẹ́ mi tí mi ní owó lọ́wọ́ tó bá ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé mi ó pè dà kó fẹ́ irú ìwọ ẹranko tó yẹ pé gbogbo ojúmọ́ ọjọ́ ayé ẹ̀ báyìí ló fi ná bí aṣọ. ṣé o mọ̀ pé obìnrin nǹkan ẹlẹgẹ́ ni wọ́n ni ọlọ́run fún wa pé ká máa tọ́jú wọn ká máa love wọn that is what they call beauty. no tell me more now preach more for me so màá lè lọ ilé màá lọ kọ́ mọ́ ẹ máa tọ́jú ẹ̀ mo kàn ní kí n wá kí ẹ nílọ ni. mo fẹ́ sọ fún ẹ mo lè fẹ́ fún ẹ ní last warning. ọjọ́ tí n bá tún gbọ́ tí adé tuntun pè mí lórí fún un pé ó gbé owó ẹ̀ sókè ó fi nà á ó máa blame ara ẹ pé ọlọ́run dá ẹ sílé ayé. irú kọ́tà ní tuntun máa sọ tó máa ń bí mi nínú ilé yìí o. ẹ bá yìí. ẹ bò ẹ ayé jọ ẹ tó kúrò. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ sùúrù o bàbá ìwà. Oga, kí ló dé. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí. ọ̀gá. Ah! ọjọ́ gbogbo tó le ọjọ́ kan tó lóhùn wọ́n ní má lọ yájú sẹ́ni tó máa lù ẹ́ pa wọ́n ti lọ lu ọ̀gá rẹ o wọ́n ti lọ fẹnu ọ̀gá gbolẹ̀ obi ti fọ́ ga bí wọ́n á ti ẹ̀rọ díẹ̀. Tọ́tù! Tọ́tù! Tọ́tù! sori bá lọ ẹsẹ̀ lù mí ọ̀dà ní kò sí kankan láàrin yìí sori bá ṣe lù mí torí mò ń mi sori bẹ́ẹ̀ kẹ́yìn sí. iyọ̀lá kò sí nǹkan láàrin èmi àti ẹ it's just a friend. it's just a friend lọ ṣe lù mí tó tó yìí ó lù mí gan ni o ó lù mí tí mo rí ìtara lára ẹ pé ó lù mí sori bá ṣe mí sori ìlẹ̀jọ́ bẹ̀rẹ̀ sori ibi tó lù mí jẹ ibi tó sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ má ti bẹ̀rẹ̀ lára kí ló mami adétutù mi ò kí ń ṣe àgọ ẹ má ròyìn pé torí pé ẹ ti bí mi ẹ wá sọ mí ní adétutù pé bóyá mo gọ̀ mi ò gọ̀ ọ́ mọ́mí mi ò gọ̀ ọ́ bádẹ́dà ṣe dá mi nìyẹn ẹ wá torí pé mi ò kí ń sọ̀rọ̀ ẹ fẹ́ báyé mi jábì mọ́mí ẹ fẹ́ báyé mi jábì ẹ fẹ́ báyé mi jábì. Mami. Ah! Ah! Adétutù, àbí ọkọ, ọ̀bẹ. Bẹ́ẹ̀ ni ọ̀bẹ ni. Ah! Bóyá. Mami, mo fẹ́ béèrè ìbéèrè kan. Ìbéèrè kékeré kan ni mo fẹ́ bi yín, mo lè fẹ́ kẹ́ dá mi lóhùn ní kíákíá kí ni ìdí gangan kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tẹ̀fi sọ yí pé mo gbọ́dọ̀ fẹ́ yọ̀ọ́la ní tipátipá kí ló ṣẹlẹ̀ oh. mọ́mí tẹ́ ẹ bá jẹ́wọ́ fún mi sìn máa pa yín máa dé dùn tí ìpè mi mo padà mi. jọjọjọjọjọ ó bẹ yín wálé ó bẹ ká ṣe ni ó ìyó láti súnmọ́ bí kò gírí mú mi. bóyá mò ń gbẹ máa kà. bí ah! kò báwo ló ṣe wá rí. sórí kì í fífẹ́ tí mo ní pé kéyìn méjèèjì fẹ́ra yín bá lè àbí kémi bá lè jẹ́ àna olówó ni ṣòro lẹ́yìn ìgbà tí mo gba Ajíbọ́lá lọ́wọ́ ikú tó fẹ́ pa á. lọ́wọ́ jọ màá jẹ́ kí n ta lé mi o. adé ah. ti ọkọ mi báwo níbi tó lọ. dókítà ti ra gbogbo ẹ̀ tán. àwọn ah, ti tán. ọlọ́run ṣeun. ó ṣe ọmọ mi. owó dáa ẹ́ o ṣe ọkọ mi kí ló ṣe é. ibi ń pààyàn kí ni màá ṣe báyìí o. ẹ wo àmàlà ló wù mí jẹ. Eh, mm, ṣé kí n fẹ́ iláàpù kan náà. Ah, ẹ wo máa mi mi ò já àpù lọ́sọ̀ọ́ ojoojúmọ́ ẹ̀dẹ̀ máa ní kéèyàn máa já àpù kí n máa já àpù mi ò já àpù a ní kò fi ronú náà. ọ̀dọ̀nà jíjí tí ọdún gbọ́dọ̀ dáhùn ọmọ ẹgbẹ́. mo ní kó máa ṣan èso késo kó tó jẹ́. wọlé ọkọ mi màá ra àmàlà gbígbóná fún ẹ láìpẹ́ yìí. ẹ rọra sá. ẹ ká sún mọ́. ẹ pẹ̀lẹ́ sá. ṣé wàá pa. àwa òkè sá. ẹ pẹ̀lẹ́. yẹsẹ ẹ kọjọ mẹ́ta. àwa nìyẹn o báwo ni sọ́jà ń tà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àǹtí. Ọlọ́run àkókò máa yó wa. àmín àmín àmín. Adétutù how are you? ó ga o báwo ni studies. bọ́ọ̀sà ojú ẹ kàn ń ṣe wọ̀n ìwọ̀n ìwọ̀n mo dẹ̀ láì bó ṣe ń jẹ fruit yẹn ápù dẹ̀ ń wù mí jẹ bó ṣe ń jẹ yìí. <laughs> Um, anyway um, ẹ bá mi ṣe as ọ̀sán mo ń ṣe máa ń ṣe normally tí n bá ti wá báyẹn ah, ten thousand naira lélẹ́yẹ mọ́nì ìjẹ́. Ah, ẹ ṣeun sá ẹ ṣeun mo dúpẹ́. adé tutù bóyá ìwọ náà fi five thousand yìí ṣe pocket money. Ah, ẹ ṣe kọjá ẹ ṣeun sá olúwa àtúkò máa bùkún yín ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ ṣeun sá. máa tún máa rí. ẹ má tún pẹ́ sí wa sá ẹ má bínú mo mí pé ẹ má pẹ́ kẹ́ tó yọjú sí wa. no problem. ẹ ṣe gan sá. olúwa ṣeun olúwa ṣeun ẹ eh! ẹbí nìkan tán ẹ. Eh? ló dé gbogbo àti bá ti rí bàbá yìí ni máa ń dúpẹ́ kó táwọn ọmọ ẹjọ́ mọ́ ọ́n. kó tọwọ́ ẹ̀ wá gbà ẹ́. ojú tó kọ́ ọmọ mi. Abúlé. Abúlé. Àjí bàbá. má jẹ́ kí dókítà ra fruit púpọ̀ lọ́wọ́ mi lé ní o. ẹ kú jùkú mà ẹ ṣé mà dókítà òjò ń bọ̀ máa attend to you very soon. ẹ ṣé mà. Yeah, hello. Ah! mo ti wọ ọbẹ̀ náà mo ti wọ mo wà mo wà níbi reception yìí nísìnyí tó sọ fún mi pé kí n kí n pé kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. akílẹ̀ ah, tó ń parọ́ báwo ló ṣe ń ṣe báyìí báwo ló ah, ah, oh my god ibo ibo ló wà ibo ló dé báyìí. ah ah ah kò dáa náà kò dáa náà àwọn wa yóò dáa ẹ ok gbọ́kadà láti ibi tó bá wà gbọ́kadà gbọ́kadà ìwọ ṣáà gbọ́kadà àkódà ẹ tàbá nílò ìrànlọ́wọ́ ara wa tàbá lè ṣe fúnra wa kò sí nǹkan tá a wúlò fún nìyẹn náà máa bọ̀ máa bọ̀. ọ̀rọ̀ àjọ tòrò tọ lọ́run. Ah, ọkọ ìjọ ojú yìnyín jojú ẹni mímọ́ o. Eh. Oh. ìyẹlé sọ. èmi náà ni ah, ẹjọ chief ńkọ mi ò rí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ìkan abamiraja ṣé wọ́n travel ni. ẹ lè rí wọn ara wọn ò yá gidi gan-an ni. wọ́n kidney problem. Ah! kidney problem. Ah! ibo ló wà ń sìn. ìyẹn tí ẹ̀kọ́ ló ṣe kókó báyìí bí kì í ṣe pé kárí dóná wọ́n ní dóná fún kidney and kò síbi tá a ti try effort wà dé still ààrì ẹni tí mò ń pè gan-an sìn gan-an òun ni àtún hope sọ́dọ̀ ẹ̀ báyìí sìn yìí. ẹ mo lè rí wọn. mo fẹ́ rí ọkọ rẹ̀ wí mi bọ̀ ó kí ẹ jẹ́ kí n mú yín dọ́dọ̀ ọ̀run sọ́sẹ̀. ẹ kú jókòó make up mind ah dókítà mo ti mo ti rò ó dáadáa ṣe rí mà nìyẹn ah, aláàánú mi ni wọ́n olóore mi ni wọ́n ṣé tó bá ra nǹkan one thousand lọ́wọ́ mi ọjọ́ five thousand dash ten thousand naira dash bó ṣe ń fèmí lówó ló ṣe ń fọmọ mi náà lówó owó dẹ̀ ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ àyẹ̀wò tẹ̀lẹ̀ ṣe fún mi ó túmọ̀ sí pé ti tèmi máa bá tiwọn ṣiṣẹ́ ṣẹ̀kọ̀tẹ́lẹ̀ eh, eh, náà kí ni méjèèjì náà ń ṣe lára mi tẹ́lẹ̀ ẹ wá mẹ́yọ̀ kọ́ kú o kí n lè fi save life wọn ẹ jọ. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ìfẹ́ ni ẹ kò sí problem èmi kàn fẹ́ seek opinion ẹni kó tó di pé a go ahead. Ah, mo ti ready ẹ tètè ẹ wá ṣe ní ah, kankan gbọ́dọ̀ ṣe wọ́n o ní ah, kankan gbọ́dọ̀ ṣe wọ́n ẹ jọ. ẹ jẹ́ àwọn ọlọ́ọ̀ká lọ ṣe ń kíákíá. ẹ máa gẹ́ta àwọn èèyàn rẹ̀ lè máa aláàánú mi ni mo ní gbọ́ fún gbọ́dọ̀ ṣé mú. mami lè fa yẹn ó dàbí àwọn ilé tá a máa ń rí ní tẹlifíṣàn yẹn. àtàkùn náà gbé kó tutù jù. ọ̀dà ọ̀dà pàmì rẹ̀ kí ẹ dìde jókòó ẹ dìde jókòó. Um, mọ́mì adétutù tí wọ́n bá sọ wípé ẹ̀yin lẹ máa ṣerú orí bàǹtàbàǹtà yẹn fún mi máa jiyàn mi ò mi ò ever expect ẹ̀ látọ̀dọ̀ yín rárá rárá ó yà mí lẹ́nu gan but ju gbogbo ẹ lọ mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Eh, ìṣẹ̀rí eh, lójú ẹ̀mí eh, adétutù àdìrún àdìgbà ní agbára ọlọ́run gbogbo bí tẹ fẹ́ kó dé ní dáadáa ní dáadáa gbogbo ibẹ̀ ló máa dé kò ní kú mọ́ yín lójú I do appreciate it inú mi dùn gan ni ṣe rí ọ̀rọ̀ ilé ayé yìí mi ò mọ bó ṣe máa ń lọ nígbà míì ẹni tí ẹ ro nǹkan sí á dẹ̀ ṣe fún yín lójijì ẹ ṣe gan mo dúpẹ́ ṣe gan. ọ bàbá mi ẹ wò ṣe rí àwọn owó tẹ̀yin rò pé ó kéré tẹ̀yin máa ń fún wa yẹn ẹ má jẹ́ ń tàn yín ibi tó ń dí ó pọ̀ kò dé yẹ kí n rí inú condition tẹ wà yẹn tí mo dẹ̀ mọ̀ wípé mo dẹ̀ ràn yín lọ́wọ́ kí n má wàá ràn yín lọ́wọ́ tí mo bá ṣe bẹ́ẹ̀ á jẹ́ wípé mo ya bara mo rè jẹ tọ́lọ́n gan dẹ̀ máa bínú sí mi. ẹ ṣe rí ẹ̀yin mọ̀ ni yes ọ̀pọ̀lọpọ̀ la ṣoore fún tí ó mọ̀ àmọ́ so gbogbo nǹkan tèmi ń ṣe ní ọ̀dọ̀ tí ń bẹ̀ yẹn èmi ò ká kún ore o nǹkan tó máa ń wú mi lórí jù nípa yín ni wípé e, a single parent tí ó ń ṣe àdágbé àdáfà lórí kọ́mọ lè jẹyàn ó máa ń wú mi lórí gan because ẹlòmíì wà ó lápá kò lè fi ṣiṣẹ́ ó pè ẹ̀ kó da ọmọ ẹ̀ síta kó máa lọ ṣèranù káàkiri kó dẹ̀ máa mówó wálé fún bọ́tẹ́yìn ò ṣe bẹ́ẹ̀ ìyẹn nínú mi ṣe máa ń dùn ní gbogbo ìgbà tí mo bá ti wá sọ́dọ̀ yín pàápàá jùlọ tí mo bá ti ń wo ojú ẹ̀yìn àti adé tutù báyìí inú mi á kàn máa dádùn láì mọ nǹkan tó ń fà á ni. <laughs> táyà mi ò ká fi ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ èmi ó dùn mọ́ mi wípé adétutù wà lórí ìjókòó. oore tẹ́ ṣe fún mi ó wù mí láti san padà fún yín yeah. but ọ̀nà tí mo fẹ́ gbà san oore yẹn kò kò kò kò yé mi mò ń rò ó torí wípé oore tẹ̀yìn ṣe fún mi kò lè kúrò lọ́kàn mi láyé àti láéláé eléyìí tó wá wùn mí náà láti ṣe fún yín oore tẹ́yìn náà ò ní gbàgbé títí ayérayé ni mo fẹ́ kó jẹ́ ìyẹn ni mò ń rò torí pé tí n bá fún yín ní owó owó máa tán tí n bá wọnú ilé tí mo kọ check five million naira fún yín ẹ máa ná tán yá orúkọ ló máa rò owó ni níná dẹ̀ lówó bẹ́ẹ̀ ni nígbà tí mo wá crack brain mi títí títí títí títí títí tí mo wá eventually get nǹkan tó wù mí láti ṣe ìyẹn ló mú mi pè yín pé kẹ́ yọjú sí mi. orin tí ẹ ṣe fún mi ọ̀nà tí mo fi lè san fún yín rèé mọ́mí Adétutù. ẹ bàbá mi mo jẹ yín. ó wù mí kí n fi Adétutù ṣe aya. Hmm? Yes. Exactly. èmi àbí adétutù. <laughs> mọ́mí adétutù ẹ ti rí i pé mo clarify ẹ̀ mo ní mọ́mí adétutù ohun mi kì í fi adétutù ṣáyà adétutù ni mo ń sọ kò ń ṣe ẹ̀yìn. Hm? Hmm? ẹ àbí. Mommy, hmm? Mommy mo ti sọ fún yín mo ní kò lè possible mi kì í ṣọmọ kékeré náà. ẹni tí mi ò mọ̀ rí tá a rí rí àmọ́ bó ṣe rí àmọ́ bóyá ó ní wárápá ni àmọ́ bóyá èèyàn burúkú ni ẹ kò déédéé ní kí n lọ fẹ́ torí pé bàbá ẹ̀ fẹ́ kí n fẹ́ ẹ wo ẹ wo wo ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ yìí pé mo ti ní ọkọ àfẹ́sọ́nà ẹ mọ̀ yìí pé ṣákìrù lọkọ mi tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ ẹni tí mo dẹ̀ nífẹ̀ẹ́ nìyẹn ẹjọ́ torí ọlọ́run mi kì í ṣọmọ kékeré màámi ẹ má tì mí sínú nǹkan tí mi ò nífẹ̀ẹ́. adétutù ọ̀nà oko máa ń yí padà abẹ́lẹ̀ ta sí ọ̀rọ̀ ẹnu ṣe bẹ́ẹ̀ mo bí ẹ èmi nìyá tó dẹ̀jẹ̀ sí ẹ lórí mi ò ṣàlè rí nǹkan tí ò dáa kí n tì ẹ́ sí kó lè da afá méjèèjì náà mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí. mo náà wò mí ṣó fẹ́ di dàbí mo ṣe dà ní. èmi nìkan àdágbé àdáfà ní ríjẹ láì ríjẹ èmi nìkan yìí mà ní ẹ awíṣaláìwí tán oní bóyá ó rọ lápá bóyá ó gé lẹ́sẹ̀ yé rorò kúrò èmi nígbàgbọ́ wípé tó bá ti lè gan ni ọmọ yẹn ó máa nífẹ̀ẹ́ ni. ẹ wọ màá mi ṣẹ́yìn rò wá pinni ṣe é rò wá pinni ṣe é rò pé àwa náà lè dolówó lọ́la ni ṣáà lè dọlọ́la ni kò sẹ́ni tó mọlẹ̀ tó máa mọ anybody lọ́la náà àwọn olówó tiwọn ni wọn ò ní tiwa mọ́ tiwọn mo ṣàkàwé má mi ọjọ́ ọ̀la máa dà náà mo kàwé ah, tí bá máa fi ṣe gbogbo nǹkan tí mo ṣe tí mo bá máa fi kàwé mi já tí mo bẹ̀rẹ̀ ṣé màmí máa tọ́jú yín máa tọ́jú yín ẹ má lọ tì mí sínú ìyá mi ò nífẹ̀ẹ́ ni mi ò tiẹ̀ rí rí mi ìdẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ ṣákírù olùọkàn mi fẹ́ ó tálíkà kò tálíkà ó bẹ̀ mí bẹ́ẹ̀ ó bá mi láwọ̀ mu ó bá mi lára mu ẹ jọ torí Ọlọ́run. ṣákírù ṣé nítorí ṣákírù ọmọ òṣì yẹn ló ṣe ń ṣàdúrò nǹkan tó ń ṣe fún mi ló ṣe gbọ́rọ̀ sí mi lẹ́nu torí ọjọ́ ọ̀la tiẹ̀ mà ni mo ṣe ń ṣe gbogbo eléyìí ṣákírù mechanic lásán lásán tó ṣì ń kọ́ṣẹ́ táàmùgbà tó máa ṣe freedom tó máa dọ̀gá aṣẹ́ àti wàá mọ̀ pé tó bá tẹ̀ wá dọ̀gá aṣẹ́ yẹn tán bí aṣẹ́ tó yàn láàyò bí wọ́n máa yọ orí sí eré fún bí wọ́n máa rí tajé ṣe ń bẹ̀. Adétutù má rora ẹ pin opportunity lélẹ̀ o ọmọ olówó tó wà lamẹ́ríkà ọmọ mi jọ jọ gbọ́rọ̀ sí mi lẹ́nu. ẹ wo màmí màmí èmi ò lè fi arákùnrin yẹn mi ò lè torí owó kí n lọ fẹ́ ẹni tí mi ò nífẹ̀ẹ́ rárá àti rárá ṣákìrù ó tálíkà kò tálíkà ó ṣe mẹkáníkì kò ṣe mẹkáníkì ẹni tó kàn mí yàn nìyẹn ẹni tí mo lè máa fẹ́ nìyẹn. ọlọ́run ní jẹ́ ọ ní fẹ́ ṣákìrù ṣákìrù wèrè wọn wọ́n máa fi yá ẹ̀dá kó tún wọnú ilé ìwá alẹ́ tutù alẹ́ tutù. àjíbọ́lá náà ló sọ wípé kí ẹ̀yin méjèèjì kẹ́ fẹ́ra ni mo wá dàbí ọgbọ́n. níbi tí ọ̀rọ̀ gbédè dúró yìí èmi rò kó máa rọrùn náà nítorí yorùbá bọ̀ wọ́n ní ó rọrùn láti mú ẹṣin lọ sódò àmọ́ kò rọrùn láti fi tipátipá fún lómi mu àwọn ọmọ méjèèjì ní nǹkan tí a fẹ́ káwọn ṣe pé àwọn ò nífẹ̀ẹ́ sí tọ̀dọ̀ ẹ yarí tọ̀dọ̀ mi insist ò ṣe jẹ́ ká fi wọn lẹ̀ dandan kọ́. <laughs> ají. ìyá. ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ṣé báwo la bí wọn báwo la ṣe máa máa bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ tó wọ́n ní gbọ́ sí wa lẹ́nu ó túmọ̀ sí pé àtó bá wọn sọ̀rọ̀ nìyẹn mo dẹ̀ mọ̀ yí pé ọmọ mi adétutù torí olórí burúkú ṣákìrò àbí ṣákìwèrè yẹn òun jẹ́ kó kagídí borí tó sọ pé òun ò ní ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe àmọ́ èmi mọ nǹkan tí màá ṣe mo máa fọ́mátì tèmi máa lò. ó dàbí pé kéèsì àwọn méjèèjì ń sinmi la ọmọ tèmi náà jẹ́ kó yé mi wípé òun ti propose sẹ́nìkan tóun fẹ́ fẹ́ òun ò dẹ̀ lè dá ẹni yẹn nù kóun tún wá máa lọ fẹ́ lòmíì reason tó ṣe ń yarí gangan nìyẹn but irú format wo lo believe pé a lè lò tó lè work. àjí bàbá ipa aṣọ tí màá fi dàárín ṣákírù òun náà ni màá lò láti dàárín yọlá àtẹ̀yìn tó fẹ́ rù. no no no no Adétutù tí n get right ò ń gbìyànjú àti sọ fún mi pé tí àárín ọkọ ọmọ tiẹ̀ àti ọmọ ẹ̀ tí ò bá ti gún régé ọmọ ẹ̀ ò ní ní choice down kó accept ọmọ tèmi gẹ́gẹ́ bí ọkọ lọ. nígbà tí o bá ti wá lo same format fún ọmọ tèmi náà tóun àti ìyàwó tiẹ̀ náà ò balance mọ́ òun náà ò ní ní choice ju kó gba straight road sọ́dọ̀ Adétutù lọ. what a brilliant idea. Hmm. Yeah. Eh, in fact mo mo mo mo fọ́ fún yẹn. Ah, ah. ẹ wá ní kò ní work. mo kò jẹ eh, mo kó yẹn jẹ seriously eh, ìwọ gangan ló yẹ ká máa pè ní master plan. <laughs> bàbá ọkọ mi èmi nìyẹn àìmí ah, náà èmi mò ń jẹ bẹ́ẹ̀. that would be better. Eh? as in better. kí lẹ wí. as in ó máa dà bẹ́ẹ̀ bẹ́rà yẹn náà ni. <laughs> bẹ́rà bẹ́rà. kárí kárí um, àná mi máa fún ẹ lówó. ẹ eh? owó yẹn. ẹ ti fún mi lówó. torí nǹkan tí o fẹ́ ṣe yẹn ó máa nídìí kò kò kò gẹ̀ẹ́tò ó sí pọ́kẹ̀tì. Ah, ó tó ni ó tó ni mo ní ìdówó bàjẹ́ ah, ẹ ṣeun ẹ ṣeun. that's right ìyẹn ò ń ṣe problem um, kí ni rẹ máa jẹ kí ló máa mu. gbogbo ayé mo fẹ́ jẹ́ ń bíbá ilé mi kí lẹ ní ilé náà. àná mi àná mi tó ṣọ àná mi tó bí Bintu Rasuli. ọmọ ìyá gbádùn ọmọ mi náà. <laughs> ṣe tó bá ṣe dàgbà ebè ẹ ó máa dá sí lọ́dọ̀ ààrẹ nìkan má wọ ẹ ṣé níbi tí ẹ̀rọ mi bí máa ń jẹ fún bẹ́ẹ̀ mi jẹ́ ibi ọmọ tó dà fún yàtọ̀ ẹ ṣe. sírò nǹkan tó tó yìí. ìyá tèmi ìyá tèmi adé tuntun adé tuntun. Mami. owó lásán lásán rẹ ṣe bá gbogbo ayé mi jẹ́ bó ṣe rí kọ́ nìyẹn kó lè dá fèmí àti ẹ̀ ni mo ṣe gbà kéyìn méjèèjì fẹ́ra yìí mi ò mọ̀ pé ìyá ni mò ń rán ẹ lọ síbẹ̀ láti lọ jẹ gbogbo ìgbà tó dé kó plé fún mi yẹn kì í ṣe wípé inú mi dùn sí inú mi ò dùn rárá ah, kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i báwo la ṣe ń gbọ́ wípé ẹni tó ń jẹ dúdú ọbẹ̀ ó wà ń jẹ kíkọ ni mo ṣe ń sọ pé wípé kó máa ní sùúrù kó máa farada kó mi jọ jọ dáríjì mi dáríjì mi. Omi ìdíje yóò kò lè ká tó. Ẹ tiẹ̀ ní ìtara bí ọmọ mo ti wú kó kéré mọ́. Ah. <laughs> nítorí pé ká má bàa padà sí ipò tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lè ṣe fi àdúrà ìyà tó tó ẹ lè ṣe fi ń jẹ mí láti jọ ìwà mi mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. <laughs> torí owó owó ẹ̀wọ̀n mi lè darí yìí méjì méjì. ọ̀wọ́ ìjọ ìjọba bínú má ṣàtúnṣe pàtàkì ẹ̀ṣẹ̀. àtẹnujẹ bàbá mi o. ìjọba sunkún lẹ́ni ló bá kúrò lé ẹ̀ wá kúrò lẹ́ni. sùúrù ni bàbá ìwà o ẹ rọra ṣe o ẹ rọra ṣe báyọ̀ bá ti já kò ṣe é mú so. sùúrù sùúrù what's going on here why are you smoking? Iyola, kilo ló kilo kí ló ṣẹlẹ̀ ìgbà wo gbogbo eléyìí. Iyọ̀lá, are you okay? Um, ṣó ti jẹun? Ìgbà wo ló Okay, I'll just I'll just go in and prepare your dinner. Níbo ló ti ń bọ̀? Hmm? Níbo ló Um. Actually, I, I am, I um, I went to see a friend of mine. Mo lọ Good. Good idea. Ó dà kéèyàn máa wọ́ọ̀rẹ́ èèyàn lọ. Àgàgà tó bá jọ̀rẹ̀ téèyàn ti rí lọ́jọ́ tó ti pẹ́. Ìgbà hmm? tó wá máa ṣe pa bámbárì ẹjọ fix meeting sí hotel kan kí hotel yẹn ti wá jẹ litmus hotel akúnwọjọ room seven so kí o jẹ́ kí orí yẹ pé kò mọ orúrọ́ tó bá fẹ́ pa fún mi is that clear. <laughs> yes um, um, um, um actually um, mo lọ rí ọ̀rẹ́ mi ni. Um, I want to uh, I want to see Shakiru. He's just a friend. Ọlọ́run bá rí inú mi you know he's a friend of mine èmi àti ẹ àti àti àti àti àti àti mọ̀ra tipẹ́tipẹ́ and uh, a kàn discuss àwọn nǹkan kan and then um, nothing happened honestly honestly ọlọ́run ọlọ́run ọba rí inú mi iyọlá you know me ọmọ pé mi kì í ṣèyàn burúkú i swear to god nothing happened. Hmm. you nothing else. So, let me just um, quickly, I'll, I'll just go into the kitchen and um, I'll, um, I'll get your dinner ready. Yeah. <laughs> ṣe mí pátápátá ló yé mi ó yé mi èmi mọ̀ wípé ẹ̀san ló ń ké lórí mi. Adétutù lòun ò ní dáríjì mí títí láéláé. èrè ọkọjúwà mi lèmi ń jẹ. mo fẹ́ dànù olówó mo fẹ́ kọrí mi láwùjọ torí ìṣẹ́ tó ń bá mi mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. mo wá pàdánù ọmọ tí Ọlọ́run bá yọ̀ǹda fún mi. mo mọ̀ wípé ká ní mo jẹ́ kí ọmọ mi fẹ́ni tó wù ú lọ. mo lówó mi ò lówó. ṣe bí ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà wà fún mi. ìlú ọgbàgbọ́ òwe Yorùbá tó sọ wípé Bísí Òpálá ọmọ ẹgbẹ́ láti là dandan ni. Ah! ẹ ò màmá ẹ má sọkún màmá ṣe rí ọba aláforíjì ọlọ́run níwọ̀n ìgbà tí ẹ ti jẹ́wọ́ gbogbo àṣìṣe yín ah, ó ti dandan kí ọlọ́run dáríjì bẹ́ẹ̀ ah, pẹ̀lú mi o ní láti kúnlẹ̀ kó bẹ̀ màmá lóòótọ́ ẹ̀san ló ń pè àmọ́ tó bá wò pé òun dáríjì wọn yorùbá bọ̀ wọ́n ní àforóyàrá omi kìí jẹ́ kóró tán lẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀ wípé tí ò bá dáríjì wọn nísìn ẹ̀san yẹn ló ṣì ní wà lórí tiẹ̀ náà látara ọmọ tó bá bí sílẹ̀ so ń bẹ màmá màmá ìjọ tó lọ́hùn ẹ má bínú. mi mọ bí kìíní yẹn ṣe máa ń ṣe ti máa rí yín ó máa bí mi ó máa bí mi jọ̀ọ́ tẹrí jì mí ọkọ mi ó yé mi ó yé mi náà dáadáa. ẹ kò lẹ́mọ̀ ẹ fàmúra ẹ fàmúra. pẹ̀lú. mo ń kí ló ń ṣe. ah ah ah ah. ah olúwa ó máa ṣe é pé mo tún lè di ọmọ ọmọ mi mo bá rí i ah! ẹ̀sọ́.